ṣe rí ọ̀wọ́n ní sọ̀gbọ̀ ògbèsò ọ̀wọ́n rí lélẹ̀ ọ̀wọ́n ní sọ̀gbọ̀ rí tí ẹ bá ti rí ẹ̀lẹ́ o ẹ̀yẹ máa ń gbá bá èmi lẹ dàbí o ọ̀wọ́n ní sọ̀gbọ̀ ni ọ̀wọ́n ní sọ̀rọ̀ gbé ọ̀wọ́n ní ẹ ǹjẹ́ o ti kì í fún ọ báyìí. mo ṣe fẹ́ dẹ́nu ilé gan-an náà lẹ́gbọ́. ọ̀dà ọ̀rọ̀ ìṣòro gbè. ọ̀rọ̀ ìṣòro gbè. ìṣepọ̀ roro májèyàn ogún. ìṣepọ̀ roro májèyàn ogún. pàkápò ìran ìran ìran yín. pàkápò ìran ìran ìran yín. ó dogójì ńlẹ̀. ó dogójì ńlẹ̀. ó kéèjì ńlẹ̀. ó toto kó tó mú un. eégún fẹjú toto kó tó mú un. adíwáfẹ́ níyàn. adíwáfẹ́ níyàn abùfẹ́ nìyẹn. abùfẹ́ nìyẹn. nígbà tí wọn ò jẹ́ kọ́mọ èèyàn ó sinmi. nígbà tí wọn ò jẹ́ kọ́mọ èèyàn ó sinmi. àwọn ẹlẹ́yẹ ni wọ́n gbéra lálẹ́dẹ̀ ọ̀run jọ kẹ́ni tí wọ́n ní àwọn àtọ̀ babaláwo lọ ilé ayé táwọn ń lọ yìí o àwọn fẹ́ lágbára lórí àwọn ọmọ èèyàn àwọn fẹ́ máa dà wọ́n láàmú kí wọ́n lè fi tí àwọn ẹmẹ ènìyàn náà lálẹ́ èdè ayé àwọn náà gbéra ẹ iṣẹ́ táwọn bá ń ṣe àwọn fẹ́ kó máa lójú òkun ah, wọ́n ní kí wọ́n rúbọ o. ìrọ̀pin èkéèbù ṣe bí bàbá ti ń pè wá o ìrọ̀pin èkéèbù ṣe agunláàgùn tẹ̀tẹ̀ ohun ẹ̀rí ẹ̀wí. bàbá tí ń pè wá ìlọ́pin èké bùṣe. bí bàbá tí ń pè wá o ìlọ́pin èké bùṣe. agunláàgùn tẹ̀tẹ̀ ohun ẹ̀rí ẹ̀wí. òjòjò kì í ṣòwú níṣojú alágbẹ̀dẹ. òjòjò kì í ṣòwú níṣojú alágbẹ̀dẹ ògì ni máa là ń láyé tí mo wá. ẹ ọdún o àṣọdúnmọ́dún ní ṣàwọ́ àṣọdúnmọ́dún. àṣẹ. bọ́dún bá dun pèrè fún amáwọ̀ tutù bọ̀ wáyé ẹ ṣe ọ̀pọ̀ ọdún láyé o. àṣẹ. aboyún ilé yóò bí wẹ́rẹ́. àṣẹ. àwọn àgànwò tọwọ́ àlàbòṣù. àṣẹ. apápá ńlá bẹ́tù òjòjò ní sọ́kó mànájà tiẹ̀ owó àtọmọ́ máa bá wa gbé. àṣẹ. ẹ àṣẹ bẹ̀rẹ̀ ọdún ni a sì ṣe láṣeyè láìpẹ́ láì jìnnà wọn ó gbé àwọn àgbo wá lóríṣiríṣi tó ní kálukú ó sì lò ẹ pẹ̀lẹ́ ẹ̀yin àlejò wa ẹ̀lẹ́ ẹ̀kún rìn. ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ bì lórí àtẹ bọ́dún bá dun pèrègùn amáwọ̀ tutù bọ̀ wáyé ẹ ó kún fowó ẹ ó kún fáyọ̀ n ó gbé àwọn àṣejẹ yín wá láìpẹ́ ó sì dá mi lójú wípé àrò rọ̀ mọ́ ẹ̀ka rè. ojoojúmọ́ kì í ṣòwò níṣojú alágbẹ̀dẹ òdòdó kì í sanwó níṣojú alágbẹ̀dẹ orí mi máa rọrùn láyé. lórí awo eh, àrùn jẹ lórí awo eh, òfò jẹ lórí awo eh, ìdààmú jẹ lórí awo ìpọ́njú jẹ lórí awo ọ̀pọ̀ lórí awo eh. ó ṣá o ọjọ́ tí àgbọ̀nrín bá sín ọjọ́ ọ̀rìnkù rẹ̀ ń yẹ o ìwọ ti borí rẹ lónìí o ìkúrí ẹkété lórí ẹkété lẹ́bàá lóògùn ọ̀kà ló wá lóògùn ọ̀sà sí ọ ni ariwo gèè nílé wọn ó yà mú jẹ. àṣẹ gùn awo rere mire ní ṣàwo rere mire bẹ́jú wáyé la wọ aláké àwùjalè ògbólógbòràn ní ṣàwo ìmọ̀jú gbìngbìngbìn olúwo méje là kí oko àgbààgbà mẹ́fà là kìtì ẹ̀fọ̀n ìwọ ti dọmọ ayé lónìí o ikú rí ọ kété. àṣẹ yóò tẹ́ láwọ ayé ọ̀tàrà wo òmùlẹ̀ agogo ẹ̀dá tí ń dún kùjẹ́kùjẹ́ bẹ́ẹ̀ làjò olóhùn agogo lẹ́nu ó dífá fún ikú lọ́jọ́ tó lóhùn ó pa ọ́ ó ṣàgèrè fún àrùn lọ́jọ́ tó lóhùn ó gbé òdì kíkú ó padà sílé oníkú tàṣí ó padà sílé lásàṣì nítorí pé tókìtì ọ̀gán bá jì orí ara rẹ̀ ní ìjìlé ẹ o gbogbo ẹlẹ́bọ lóògùn ni o oṣó olé ni àjẹ́ lé ni ló bá porí rẹ̀ àìwọ̀gẹ̀ẹ́. mi máa You mi. sáàkì o délé kí ọmọ bá. ẹ gbéra ń lè rí adéǹkì lóòótọ́ ni mèkí àti ọ̀pá àwọn ìjọba àmọ́ tẹ̀gún báyìí omi tó pa ni ọmọ aráyé ò ní fẹ́ wà lóògùn ní omi yóò nílò àṣẹ náà bẹ́ẹ̀ dẹ̀kẹ́ rẹ̀ dúdú ti rí ilé ayé ń dùn. yẹ ṣé o ti máa ń gbowó ìgbowó rẹ èmi kò ní gbà ọmọ àdálẹ̀ tó ta tọ́lá tèmi sí méjì ọmọ àdálẹ̀ tèmi sí méjì ohun táwọn ní àpárá lọ́wọ́ sí ẹ̀ ìṣẹ́ náà bílẹ̀ yìí kò tí ì gbà irọ́ ẹsùn máa ṣe àwọn bíbí sínú ìwà burúkú ti ṣẹlẹ̀ lóòótọ́ ọ̀rẹ́ mi wà ìgbà ìkàn lọ́tírí dẹ̀ ìgbà tí lajọ wà náà blé ìtajọ́ ń kóra wà káàkiri ìṣẹ́ni kò mọ̀ wá ìgbà tí nǹkan jẹ̀dá wọ́n lọ́ pé ọ̀rẹ́ mi o fàyà mi lówó má fi ṣe eré oko ó jàjà mi lóòótọ́ ìṣòwò náà tètè gbé pẹ́ẹ́lí dẹ̀ ìṣòwò kan ti ṣe kínní owó fẹ́lẹ́ ń jábá yìí wà àádọ́ta ọ̀kẹ́ wà ìṣòwò kan tó pọ̀ rẹpẹtẹ mo wá fi ṣe eré oko òjò burúkú tá a rí ìbá bẹ́lẹ̀ náà bílẹ̀ yìí yéèsì tí kò gbé lọ́tọ́ ó yẹ bá gbé eré oko jáde yẹn kò rí kankan búkú àti pákí àti gbogbo rẹ̀ àtàgbàdo kò rí kankan lọ́wọ́ gbé mi lọ lé baálẹ̀ pé òun máa rẹjọ́ fi tu baálẹ̀ baálẹ̀ wá dájọ́ pé ọ̀ máa dá ilé mi sí méjì ọ̀ máa kódà kọ̀ òun ọ̀ máa kódà fún ah, olúwa mi yóò rọ̀. dájọ́ bá ọkọ lu wa yóò dá ilé rẹ̀ sí méjì lórí owó tí ẹ wò ẹ wọ̀rọ̀ bíi ẹ dúró ẹ dúró tí èbó bá fi owó léwó kòkó tọ́lọ̀ ń bá gbé ẹjọ́ ta ni. kò sẹ́jú ọba àti nígbà tí òyìnbó ní látà àkókò yìí o kòkó bó bá ti ń wọ ọjà owó gègé lẹ́ẹ̀mọ̀ tà tí kòkó wá taná tí kòkó òso tàláwà mú. Ajíbóyè ò ṣe ránṣẹ́ sólódùmarè tó rọ̀jù sáyé. àwọn tèmi ń wíre o ajá alẹ́ òpinlẹ̀ gbó o. èèyàn abẹ òpìlẹ̀ róró ọmọ ayé náà ní kọ́ni o òórè o bọ́bá yẹ ẹ nì mo burú lórí pé ká sòdodo ọ̀rọ̀ ọ̀rẹ́ nìyẹn àbí wo ìwọ sún báyìí. kò sí ọ̀rẹ́ rẹ̀ yá ọlọ́ọ̀rẹ́ òjò sì ti gbé oko tó fowó ṣe lọ ọ̀dà ṣe àámú òjò ni aláró má jẹ́ kí n fa gùn èló dá padà fún ọrẹ rẹ. ìmọ̀ àrọ̀ mi lọ́rùn ó ṣe bàbá owó ìmọ̀ àrọ̀ mi lọ́rùn màmá sọ dẹ̀dẹ̀ ọ̀kẹ́ kankan. Hmm? olúwa ẹyẹ ẹjọ́ fi kún díẹ̀. ẹ wo èyí tó fi máa san díẹ̀díẹ̀ o lọ́wọ́ ọ̀kẹ́ mẹ́wàá ló dindi ṣebí àádọ́ta ọ̀kẹ́ lọ yá san ọ̀kẹ́ mẹ́wàá padà ìyókù òjò ló gbé lọ ẹ̀bí rẹ kọ́ lẹ́yìn ọ̀kẹ́ mẹ́wàá máa sọ kọ́ bọ́ ah. ah, gbọ́ ọmọdé ń jèrè ah. àbí mo ṣe ọmọ ni ṣọ gbọ́ àṣẹ tí mo pa ọ́ yóò dá ọ̀kẹ́ mẹ́wàá padà fún ọ lẹ́yìn ọ̀kẹ́ mẹ́wàá kò sí kọ́bọ̀ mọ́ tó o bá wá yọ lẹ́nu owó tí bàbá rẹ jẹ mí kó tó kú wọn gbà. sọ́ọ̀lá tí rẹ̀ sọ́ọ̀gbọ́n tí mo wí dẹ́ǹgì bàbá rẹ jẹ ń lówó tó o bá fi yọ àlàó lẹ́nu pé o gbà ju ọ̀kẹ́ mẹ́wàá lọ owó tí bàbá rẹ jẹ mí ọsàn o eh, eh. lọ́sàn ọ̀kẹ́ mẹ́wàá fún lẹ́yìn èyí kò sọ̀rọ̀ àbí wọ́n bá dẹ́ ẹ wọ́n bá dẹ́ ẹ. alábọ̀ o alábọ̀ o alábọ̀ o jíde ọ̀dẹ́kùn tó máa wà nà. ọ̀rọ̀ rí ẹgbẹ́ yẹn o ẹ̀gbọ́n mi ẹni sùúrù ẹ̀gbọ́n mi àá mi náà jẹ sùúrù ẹsẹ̀ sì gbóná. Ah, ah, ah. ẹni òfin mi lẹ̀. Eh, èyí tí mo wí fún yín mọ̀ pọ̀ jù. Eh. sórí sùúrù tó ní inú sórí kẹsẹ gbogbo nǹkan ni sùúrù mọ yanjú. ibòmíì wà sí jẹ́ pé bẹ́ẹ̀ bá ní sùúrù sùúrù yanjú nǹkan ibòmíì sọ̀tọ̀ ẹ pé agídí láàmú gbogbo rẹ̀ láì bá gbogbo rẹ̀ jẹ́ kó tó yanjú. gbogbo ọmọ wò mí. ẹ kó jùmọ̀ bàbá wọlé yìí. ojú rẹ̀ yìí máa kọ́ rẹ lọ́wọ́ ṣé èsì pé ọ̀n lọ jà níbi tó ń lọ báyìí. bẹ́ẹ̀ ni bàbá. ẹ fẹ́ jà ni. bàbá ẹ má mọ̀ dá lóhùn èmi ò mọ̀ rí jàjà kankan ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ní í lọ. ẹ wá dúró dúró ó yé mi àti pé òun rè bọ́rẹ̀ rẹ o àti pé òun rè já o ẹ ṣàṣẹ sùúrù sórí ilé ayé yìí gbogbo nǹkan kíjà bàjẹ́ lódodo àmọ́ àǹtí sùúrù bá ṣe ti ilẹ̀ ní ògbé o. ẹ ṣe pẹ̀lẹ́ o. ẹ̀yin ọ̀rẹ́ mi ṣe rí àwọn àfòmọ́ tó ń da gbogbo àwọn irúgbìn yìí tó ń dà láàmú mo fẹ́ ká wá ká ṣá gbogbo rẹ̀ ká ṣá kúrò kó ba lè jẹ́ kí igi rúwé ṣe ti gbọ́ ẹ̀yin ẹ wo àwọn ọ̀gẹ̀dẹ̀ yìí. mọ gbogbo abẹ igi náà ni. ẹ wò ṣe ráfòmọ́ lọ́rùn wọn àwọn àgbà sì bọ̀ wọ́n ní àfòmọ́ ò ní gbòǹgbò gbogbo igi ní bátan igi táfòmọ́ bá sì ti dàn mọ́ báyìí ó máa sọ́dọ̀ kú ni. Mm nítorí náà mo fẹ́ kí àrò gbogbo ẹ̀ kí gbogbo irúgbìn balẹ̀ lálàáfíà. eléwo ni mò ń wò. Ah, olúwa akọyin sí rẹ fẹ́ jọ wuyì àbí. òun náà ni kò ń wuyì. ẹ ah, gbọ́dọ̀ ṣé mo ti fọmọ ẹ pé kó má wá ìmọ̀ ni. Ah. ṣé èsì pé alẹ́ ti lápára mọ̀ ìfẹ́ yàrá. ó fẹ́ tẹ́ olúwa mi ó ń fojú di wa ni ó ní kílẹ̀sì. ẹ ṣùgbọ́n tó bá sì ní kílẹ̀sì kò ní máa ṣe ó fi jẹ́ kòtò. mẹ́fà ìdílé hmm. àti ní pínlẹ̀ àti ìpínlẹ̀ kí máa roko sábà tó wọ̀ ọ́ sára rẹ̀ kí lè ẹ lé bàbá èwo lọ wá mú nìyẹn o. ẹ mo ní kí n wá fi oko bàbá mi hàn àwọn ọ̀rẹ́ mi ni. ọ̀kàrẹ̀ ǹjẹ́ ńgbà tí o sì fi wá ìjọ dọ́dọ̀ mi wá dágbére àbí ẹ̀yin rí mọ́dé yìí. irọ́ irọ́ àdúrà bí o. mi lálàrí. bàbá ọ̀rọ̀ yín ò yé mi mọ́ oko bàbá mi ni mo wà wọ́n sì ní oko kì í jẹ́ ti bàbá tọmọ kó mọ́ làálàá. pẹ̀lú kí n bẹ̀rẹ̀ sílẹ̀ ẹ̀ bàbá o kí ni ìṣe ọba yìí àwọn ṣàlàyé ọ̀rọ̀ fún mi ó sì ń fòwé ètì bẹ́ẹ̀ ni ọmọ ọmọ àgbà yìí alábàbà rẹ ni ó wà lódodo ni oko yìí sì jẹ́ ti bàbá tọmọ kó má la. bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni bàbá olúwa mi o. Ah, wo wo ọmọ iṣẹ́ yìí. àdó. Eh, ayé o. bàbá o. ìgbín. olúwa mi. àwa ń relé. ẹ bá ń fi àlà oko ọmọ. ọ̀dà <laughs> àbí àlà oko bàbá tí náà dé. bàbá mi lára o ó tí o bàbá mi ò lálàá bàbá mi ò lálàá bàbá yín lálàá bàbá yín lálàá ò lálàá lálàá. ìyàwó àjẹ ọ̀rẹ́. bàbá o bàbá o. ó mà ṣe o ìgbàgbọ́ ṣá ṣé ohun tẹ́ ṣe fún wa yìí wá bójú mu. n tó ṣe ò bójú mu àmọ́ ẹgbẹ́ atọ́ ní máa ń lò rí alóńgbà. ó mà ṣe o ṣé gbogbo wa ṣe máa yan láàrin wa rèé onídùà tó sì ń wò wá rọ mà wá tà wá lọ́wọ́ bàbá ó ṣáàyí o. Ah! sẹ́yìn <laughs> gbogbo ẹsẹ̀ wa lọ́dọ̀ yìí sí balẹ̀ òní rí kankan ṣe sí i. Ah! kí fẹ́ kí balẹ̀ ṣe sí i àfikàyà àgbà fílẹ̀ jù wá. ẹ̀gbọ́n mi ǹjẹ́ ẹ ti gbọ́. pé kí ni. wọ́n mọ̀ ní bàbá ó sá ó mọ̀ pa awuyì sórí ilẹ̀ bàbá rẹ̀. Ah, ìwọ ọmọ yìí má kó bá mi má fọ̀rọ̀ ẹnu ẹ̀yìn kó bá mi ewu ní tiẹ̀ ń bẹ̀ ẹni tó jẹ́ pé oúnjẹ ayé akátá láàrin ìlú ni tí ẹ bá ẹnu balẹ̀ gan òkà. yóò mi ẹja gbọ́ràn bíyọ̀ bá ṣe nǹkan tí ò dá láàrin ìlú ẹja bá wí ṣé bá ti torí pé ó wá ń jayé ọba láàrin àbójúlógún àbójálágbára láàrin ìlú èyí yóò wá ṣe nǹkan tí ò dá yóò nílé bá sọ ìwọ ọmọ yìí ṣá ọ̀rọ̀ ẹnu ẹ yìí elédùn màmá bá mi ṣú ẹ. ẹ wò ṣe rí ikú ọ̀dọ́ jẹ̀rẹ̀ ó tó àpérò àwọn ọmọ eriwo ṣé bá a ṣe máa wò bàbá ó ṣá tí yóò pa gbogbo atọ́nù ìlú yìí rẹ̀. Ah, ẹ wò ọ̀rẹ́ ọ̀rẹ́ bàbá yìí ti wá sún mi orí ìlú tó sún mi pẹ̀lú ẹ. Eh, bàbá yìí kàn ń pa wá lẹ́yìn kọ̀ọ̀kan ń pa wá lẹ́yìn kọ̀ọ̀kan kí ló dé ṣọ́bẹ̀ pa wá tán ni. ẹ wò ẹ mọ̀jà fi ọ̀rọ̀ lẹ́sọ̀ọ́ ṣé ẹ rí ọ̀rọ̀ bàbá ó ó ti ní bá nítorí tí kò bá ní bá ní bàbá ó sẹ́wọ̀n lè mọ jáyà lákàtà náà lùi kí bá lè mọ rí nǹkan ṣe sí àwọn olóyè pàápàá kò sẹ́ni tó rọwọ́ gbé nínú gbogbo wọn àbẹ́ẹ̀ hmm. rí nǹkan. sórí ibi tèmi ti kín lẹ́yìn ọ̀rọ̀ tó sọ ó rọrọ̀ ń sọ hmm. ẹ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ń pé ó wọ́ mi kan ó tẹ̀ mí kan kò yẹ kí irú nǹkan bá ń mọ lọ láàrin ọjọ́ mọ̀ sí ni àmọ́ o ohun tèmi fẹ́ sọ́nà ọ̀rọ̀ yìí ni pé bẹ́ẹ̀ bá ẹ jẹ́ kí wọ́n ká a mọ́ àyè ah! bí àwọn tí ń gbòde ìgbà fún babó sábẹ́ yẹn káwa mọ́ àyìn ikú pa inú. ọwọ́ rẹ ni o ti wá. ìwọ náà pa. o náà mi ló ti wá. dáadáa dáadáa ẹyin lẹ́mọ̀ èmi ti lọ náà mi lè wá. èké wo sórí mo tẹ́mi ò ṣe gbàtọ̀ rẹ̀ rẹ̀ ah, ọ̀rọ̀ yìí ti yé mi ọ̀rọ̀ yìí ti yé mi eléyìí ṣe fìlà bíi tàwọn apẹja èké bá tiẹ̀ jẹ eléyìí náà gbogbo ẹ̀rẹ̀ èké ni ẹ̀fẹ̀ mi lẹ́kọ̀ọ́ pa. Adéníkẹ́ ọmọọba. Ah. Ẹ baba. bàbá. Jìnwìjìnwì ilẹ̀kẹ̀. Ẹ ǹlẹ́. Ọba oníjogbo tìlú jogbo ńkọ́. Ah. Àlàáfíà ni bàbá ń bẹ, wọ́n ń bẹ lórí àpèrè wọn bẹ. Ẹ ǹlẹ́ ẹ̀yin ẹ̀ṣọ́. Ṣọ̀gbọ́n fẹ́ jó oníbàtà kọ̀ olóhùn òru. Ẹ rí i pé yóò forí ara rẹ̀ pìtọ́nù. Ó ṣetán tí ó tẹ̀. Ẹ ṣe bàbá, àgbà yín kalẹ̀. Alára bíi àyà mi ǹjẹ́ o mọ̀ wípé ìṣẹ̀ṣẹ̀ tó kú sójú ọtí ìfẹ́ àfẹ́jù tó ní sọ́tí òun ló mú ṣàgbákò kú sójú ọtí bára lé ẹni bá lẹ́wà tá a bá kọ̀ tá a sọ fún un tá a ní kó má bàa mọ ìyá ara ẹ̀ tára alẹ́ ò bá sọ fún ara àti ààbò bò alára ó rẹwà lọmọbìnrin ìgbé ayé ọkọ mi gbogbo wa la mọ̀ wípé ṣògo ló ní ṣẹ́rẹ́ aláàgbàsì ló ní gbogbo apáàdì tó bá dojú kò gírí báyìí tògìrì ní í ìwọ ló ní mí ṣó orí láti mú orí mi dátẹ́lẹ̀ ẹsẹ̀ mi báyìí ìwọ ló ní gbogbo rẹ̀. alára pé sódà ọ lójú torí pé ọmọbìnrin tó bá ti rẹwà báyìí gbogbo ọkùnrin ní wò sóò ní padà kọjú mi sóòrùn alẹ́ alára pé ìgbà yìí ilé kọjú rẹ̀ sóòrùn alẹ́ ìwọ ló ní mí. gbogbo <laughs> ìgbà lọ́wọ́ ń dà mí lọ́rùn ìfẹ́ àmọ́ ọ̀pá mi bí ọtí kódà ìgbà mi àmọ́ ọwọ́ ẹ̀mí bí òjò. <laughs> ó ṣá mò ń jẹ́ ẹ̀yin kábíyèsí ẹ̀mí ẹ̀mẹ́ta òwe àwọn àgbà ò yí padà bẹ́ẹ̀ náà lọ́wọ́ wọn ní alágẹmọ tó ń yọ ikú ń pa abẹ́lẹ̀ ń tà sí ọ̀pọ̀lọ́ tí ń jọra rẹ̀ mọ́lẹ̀ ẹ ẹ dákun kò wá yé mi o mọ́lẹ́ o ti wá di nǹkan míì ọwọ́ aṣáró rẹ bí epo ẹ̀gúsí tí àìjírí tí ẹnìkan ìjí kò àbí ló wá dé èmi la gbé èmi la jù. kábíyèsí hmm? ó ti yé mi wọ́n ti mẹ́jọ mi dé yìí wọ́n mẹ́jọ mi wá ó dà bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé ajá alẹ́ òwúlẹ̀ gbó èèyàn ọbẹ̀ òwúlẹ̀ róró ọmọ aráyé náà ní kọ́ni lóru ẹ̀gbọ́n náà béèyàn bá jẹ́ ọmọ ọba bí ọba ní àmì ọba làwọn fẹ̀gbin lọ béèyàn bá jẹ́ ọmọ ọ̀jòyè tí ọba sọra ẹ̀ tamọ́ ti yé bàbá ìwọ̀sí ogun èmi ò sì ní gbà kẹ́nì kò tẹ́jú mi wọlé. wá bí àgbáwo kan ò gbọdọ̀ báwo jẹ́ ó yẹ gbọdọ̀ bínú délẹ̀ pé kíkan bàjẹ́ àwọn àgbábọ̀ wọn ní onílùú òní fẹ́ ó tú èyí tó wá ń bínú jù ó ti pọ̀ jù ó wàá fi èdènú ó fìdí gbogbo ara dákun fàábọ̀ wò ó yáa ro àtúbọ̀tán ọjọ́ alẹ́ tí ẹnìkan ò mọ̀ tó jẹ́ pé ọba mi ò pè ló mọ̀ dákun gbogbo kábíyèsí máa kìlọ̀ fún gbogbo alájà wọn máa jẹ àwọn so ẹni ó bá mú wèrè wá kó mú kó mọ́kùn wèrè lọ́wọ́ èmi ní iṣẹ́ ní àmọ́ bẹ́ẹ̀ ti bá mi sọ̀rọ̀ yìí mo sì ti gbọ́. gbogbo tó sọ yìí àmọ́ wá wò ó àyínfọlá yíyọ wá ṣe sùúrù kó o sì bẹ̀ dọ̀ ẹkùn fi èdè nù fi èdè gbogbo ara àmọ́ wọn wàá tún ṣe sí i. ọmọlàbà ìfẹ́ tí ẹyẹ ní sí ló jẹ́ kó fi abẹ́ igi ṣe dúró ìfẹ́ tẹ́já náà ní sómi ló jẹ́ òfin ní omi ṣeré wo kánákáná tó ń wò náà ìfẹ́ tó ní sílùú ní òjò náà ọmọ ẹ̀gá o. ọ̀rọ̀ rẹ kúkú yé mi àmọ́ sọ̀rọ̀ mi ò ní dàbí aláǹgbá tí ń fojoojúmọ́ lérí tó jẹ́ wípé ìlérí rẹ̀ asán rẹ̀. làbàdé kò lè rí bẹ́ẹ̀ àti wípé tí o rí ìwà tó ń wò èéfín ni bí èèyàn bá sì mú kòkòrò àbàtà tó fi bu èéfín mọ́lẹ̀ ó pẹ́ bóyá yóò rú. Hmm. bẹ́ẹ̀ ni àmọ́ ọmọ aráyé la sọ̀rọ̀ àná ti bá mi kò tó mọ́jú mọ́. ju àkókò tí mo ti fún orí ni mo ti mọ̀ pé lẹ́dùnmá rẹ̀ parí iṣẹ́ síbi kan. wèmi náà mọ̀ nítorí wípé ojú nìfẹ́ inú ọkàn ló ń gbé àti wípé ìṣe ló bá dé mo mọ̀ pé nífẹ̀ẹ́ ló tó bọ́ ọ̀là làmọ́lẹ̀. àwọn ọmọ bẹ̀tà kan ìyá múrí tún bẹ ní abàkejì ọwọ́ ìyá múrí lọ́yọ̀ tó yìí. láǹṣù láàyè òkìrì èkó táyé ọlá ní dẹ́bàmù ó kàn wípé bọ́ọ̀rọ̀ ẹni bá jà ló ṣe làwọn èèyàn ó ṣe. ń bí àgbàrá òun bàbá rẹ̀ kò lóun ò ní lè lu ìwo onílé ìlú yìí ni ò ní gbà fún un. mi ò rẹ́ mi ẹ dákun sẹ́ máa wọ̀ ẹ máa wo adẹ́tẹ̀ mi ò fi abẹ́rẹ́ sí o ó tún sí mi fúnra mi àmọ́ ẹ dákun ẹ máa wọ̀ mí rẹ̀. ẹwà ó jẹ́ ṣe ohun tí ó ṣe kíá ẹ wá tó ṣe ohun tó ṣe kíá kálàbọ̀rù tó dẹ̀wù mọ́ lọ́wọ́. ajálágere ajálágere ajálágere arọ ni màjà arọ ni màjà arọ ni màjà ajé afáwo mẹ́ta tí ń kọ́ mọ̀ nífọ̀ ojú àlá ẹ̀yin gbogbo ohun tá a bá ti ń tu máa bá wa tú ẹ̀yin gbogbo ohun tá a bá ti ń dè máa bá wa dè ẹ̀yin ó di olúṣẹ́ ń tuṣẹ́ ó di olúṣẹ́ ń tuṣẹ́ ó di olúṣẹ́ ń tuṣẹ́ àṣẹ ọká níbẹ̀ lẹ́nu ọká àṣẹ èrè níbẹ̀ lẹ́nu èrè àṣẹ ọ̀nà báyìí níná fi ń jó àṣẹ òrùn lòún rí fúnyàn ẹyin ẹyin tómi bá balẹ̀ báyìí ara tulẹ̀ pẹ̀sẹ̀ ni kó tu ẹ pẹ̀sẹ̀ pẹ̀sẹ̀ báyìí ní tukókò lágbàlá ẹyin kó rẹ pẹ̀sẹ̀ kó rẹ pẹ̀sẹ̀. ẹ̀rọ ọmọ ṣèkínní ẹ ṣe díẹ̀ díẹ̀. ẹ kú ìyànjú o yóò jẹ́ o kó tu ẹ pẹsẹ pẹsẹ báyìí ní tún kọkọ lágbàlá kó wẹ pẹsẹ ẹ ń gbọ́ mi bá padà báyìí á nípa ẹyin.

pọpọla alágbà ní dájú egungun o ni yóò mọ bí ó ti pawó wálé o wò mí wò bàbá ní káàró ti lu ọ̀tẹ̀ títẹ̀ là ń lù ijó o bí tẹ̀lẹ̀ ò sì wá ní sí níjó ijó ò ní dùn. dáàbò dúró náà ìtumọ̀ tó ń wí ni wípé ìwà burúkú ti jayé ọlá àti ó sábàbà rẹ̀ ń wù nù lù yìí ó bójú mu àbí. mọ́sí mi gbọ́ o púpọ̀ ọlá mọ́sí mi gbọ́ o n tí mò ń sọ ni wípé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo fẹ́ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ yìí torí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lejò ń gàgbọ́n ilẹ̀ sì ń yọ púpọ̀ ọlá ilẹ̀ ń yọ o. ẹ ti ẹ rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti ṣera rẹ torí pé abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ò ti dètè ní èmi èmi ò ní gbà mí púpọ̀ ọlá ah èyàn bá ń dẹrù rẹ̀ wò yóò wà á mú jẹ nílẹ̀ yìí. ẹ gbogbo ọ̀la tó o sì mọ̀ pé olórí ìlú ni bàbá rẹ ẹ wò mí wò o alágẹmọ tó ń yọ lẹ́rìn ikú ń pa o ámbẹ̀lẹ̀ ń tà sí ọ̀pọ̀lọ́ tó ń jọra rẹ̀ mọ́lẹ̀ ẹ gbogbo ọ̀la ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo wí tó o. ó tiẹ̀ wá dáa ibi tó bọ́rọ̀ dé ìgan dáa olórí ìlú bàbá mi àbí bàbá mi sì ní sùúrù torí sùúrù tí bàbá mi ní títí títí tí kì í mú ẹlẹ́dẹ̀ fi ń wọgbà mọ́ wọn lọ́wọ́ nù èmi Pópóọlá èmi ò ní gbà ẹ ẹyọ ẹyọ wọn lè fi rẹ̀ kọ́wọ́ kí wọ́n gbà ni. Pópóọlá ẹ Pópóọlá ẹ ẹ ṣe sùúrù. ẹ wo èmi ń jáde lọ báyìí o kì í wá sí pé mò ń wá jáde tán inú ẹ̀ wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ẹ jáde ẹ dúró ńlẹ̀ o ẹnikẹ́ni tó bá sì béèrè mi ẹ ti sẹ́fún pé mo jáde. ẹ wá ń bí ẹ̀gbọ́n mi kí ló dé kó rànà dànù ẹni tó nìyẹn fẹ́ rí gbọ́ ṣé mo kó yé ń bẹ náà rànà ni. kí ni ìtumọ̀ gbogbo wàsámọ̀ pálapàla tó ń pa wọn ìtumọ̀ ẹ̀ ni pé ìyá mi wípé kẹ́rù yín mọ́ra ẹ̀ lẹ́rú kẹ́yé bá ìwòfà tí ń fi ẹ̀gbọ́n lágún ni kẹ́yé bá rìn. bí gbogbo ẹnu ẹ sàn ṣé ọ wà á mọ ọgbà mi mọ̀rọ̀ kan ẹ dìídì jókòó ẹ péjọ ẹ wá pè mí ẹ fẹ́ mọ ọ̀nà mi lọ́rọ̀ orí yín burú jọ́tẹ̀ bá tún dọ́rọ̀ ẹ̀wò lásà wọ́n lù ìbí ẹni lù bàrà ni. àwọn ọmọ ìwé lè kí nínú ìwé. ọtún mi lọ wò ẹ wá àyìn ẹ wá àyìn ara ń tà mọ ń wí ara táwọn ń wíre o bó bá yá wọn pẹ̀lú wa rẹ̀ ń fọlá jiyàn ẹ abóore tí wọ́n ṣe nísìnyí rẹ̀ ni. nígbà tí erin tí wọ́n ń kọjá tágbẹ̀ tí wọ́n wá ń tàkà ṣé bàbá lágbẹ̀wò ló tó fi ọkọ pẹ̀rin kò sí ṣé wọ́n wà lánú gbàgà láti kí wa ni. ẹ kí ni tó dé kí la gbé kílẹ̀ jù kí ló dé tádé tẹ̀yìn sùkú ẹbí. Ah. adàfọ ẹ la o ọgbọ́n ni ṣé torí ọ̀rọ̀ lèmi ṣẹlẹ̀ nìfẹ̀ ní jẹ́ kí wọ́n fọ́ ẹ̀ fọ́ rẹ̀ kí mi mú ìbọn kí mi ní káwọ́ olíjẹ kọ́ mi kọ́ mi fìbọn wàhálà ah. ogbó ni mo yẹ ní yẹn ni ó kí ni wùlà mi bá débi wípé wọ́n fọ́ ẹ̀wọ́ ẹ̀ kí mi wí fún wa wípé aláko bàbá tiẹ̀ tiriti kí mi ju aláko bàbá tiwa lọ máa sọ wúrẹ́ mọ́ wa òwúrò ìlú wa òwú wa ó pọ̀ ju tiriti ọmọ àwórí rẹ̀ ogún sì gbẹ lára ẹ wà pa. jayé ní dákun kò tí ì tó yùn kò tí ì làkú lọ ewo ní pípa eré eré eré ọmọdé lásán ni wọ́n ń ṣe. wọ́n ṣe rí ọmọdé wọ́n ṣe rí ọmọdé èmi ò dára tèmi àyìn ẹ yẹ sọ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé nínà lẹ́gbà lẹ́gbà dá sẹ̀rí àfọ. lórí ó pàtí yín dẹ́nu. ẹni fowó lágbàáni lójú lélẹ́yìí iyì bí òjò bíbá àti bẹ́rù ńlá bọ̀ mọ́. àṣẹ. kí ni ìṣó àwọn èèyàn rí wa wọn ò ní lálùgbàgà kí wa ọwọ́ à ń bá mi sọ pé ìbí òjò bí kí ni ìtumọ̀ ọ̀rọ̀ rẹ. ìtumọ̀ rẹ̀ ni pé ìrìn tó ń bàjá yọ láàyè ìfẹ́ ìfàjọṣepọ̀ wo àti ẹ̀. alára pe àyà mi ọ̀tọ̀ ọ̀rọ̀ lọ sọ àmọ́ kò sí wàá mọ̀ wo ìrìn tí mò ń bàjẹ́ ayọ̀ láàrin kì í ṣe pé mò ń bá àjẹgbẹ́ o ìyípadà ajá rẹ̀ ni mò ń wá o mo fẹ́ kó yípadà sí dáadáa ní o ní mo bá wu àkúwa. sọ́run ìbá rẹ̀ má bàjẹ́ ayọ̀ láàrin mọ́. alára bíi àyà mi ṣé n tọ́ ọ fẹ́ nù hmm. ó dáa mo ti gbọ́. <laughs> o bá pé o tó gbóògbé ní kúkú ẹ sẹ́wọ̀n. yóò ti mọ asínú. Ah, ẹyẹ sọ ẹ kúṣẹ́ kí ló ń ṣẹlẹ̀ yá yín táwọn kan jókòó táwọn kan ṣiṣẹ́ ìgbín. tó tẹ̀lé yìí tó dóko bọ́ọ̀kù bọ́ọ̀kù yìí àtàrọ̀ mo ti sọ fún pé kó ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí ò tẹ̀ dámi lọ́ra. wọ́ àmọ́ rò pé bàbá rẹ nẹ́nu ni àbágbára bàbá rẹ ló rò pé wà bàbá ẹ ti ẹ̀bẹ̀ nẹ́nu ni ó yẹ kó ti wá yọ ẹ́ kó níbi tó wà ibi tó kù sí rè. dùnà èdè mú ọ ni sẹ́ẹ̀dì mú ọ ni jíjẹ́ èdè mú ọ ni wá ọbẹ̀ lẹ́yìn òpó wà lẹ́yìn. bẹ̀rẹ̀ kó lẹ̀. Àdó, ó sísẹ́ rẹ̀ bí iṣẹ́ o, ó sísẹ́ rẹ̀ bí iṣẹ́ o. Igbe, igbe, má sọ fún bàbá pé mi ṣiṣẹ́ bí iṣẹ́ o. Àdó, èyí tó bá ti sọ̀kò fún ọ, ọ̀pá mi náà kó jẹ́ òkú. Yóò fi yára rẹ̀ ọba rẹ ló lójú mi. ẹyẹ ẹyẹ ẹyẹ ẹyẹ. àbí mò ń lálà ẹfun rẹ àbèdì. mo bá yàrá mi dé báyìí. tanda ṣòro ilé ìfijó. ni o táyọ̀lá ló pé ká fi aṣọ péńpé roko ọba lágbàlá bàbá rẹ̀. lórí kí ni. nbí lórí ọ̀rọ̀ tá à ń bẹ́ tó mi sọ náà ni. Pópọ̀lá ìwọ náà ń bẹ yín àyè. mo ń bẹ bẹ bí mo ti rí inú lọ́wọ́ ọkọ àárọ̀ o àfàìmọ̀ kí lẹ́dùn àgbà mi lọ́wọ́. èyí máa lágbára. ọ kọjá agbára. kándọ́rùn ah! ah! ebi ni. ìwọ ìtumọ̀. àyà wa ẹ̀yin mọ̀ pé tóyìnlé bá sọ pé wòye àlòhùn ti sùn owó ilé tó lọ ló sọ fún yín. kí wọ́n máa relé bàbá mi nìyẹn o. ẹ ìyá wa. bí gbogbo yín kan yín wàá kàn ṣe sọ̀rọ̀ mi. ẹyin ẹ̀ṣọ́ mi dà. ṣé ẹ ti gbọ́ báyìí ẹ wo òjò tó tójú ẹni sú ó lè mọ́ tójú ẹni rọ ọ̀rọ̀ tọ́mọ bá sọ àpò ara rẹ̀ lọ́sọ̀ọ́sí bẹ́ẹ̀ ni mo sọ fún yín. tá ń dárúkọ mi nù yín. èmi ni. lẹ́nu rẹ̀ jayé ọlá àárín pọ̀ ọ̀fẹ́lẹ̀ ọ̀la ìpọ̀ ẹ̀dá kí níbi tó mọ ẹrú rẹ̀ ṣe bí ọmọ ọba nílẹ̀ ṣé bàbá rẹ̀ pé ẹrú ni bàbá bàbá rẹ̀ nílẹ̀ yìí. bàbá mi ò wí fún mi. ọ ẹ tí bàbá mi ò bá wí fún mi ó pàtó fún ọ ọmọ ẹrú lásán lásán ló jẹ ọpẹ́lọpẹ́ bàbá rẹ̀ tó tó tó fi oyè lọ bàbá rẹ̀ ṣé máa ń foyè lọ máa bẹ̀ṣẹ̀ ni dá mi lóhùn ìwọ wá ṣèlú bàṣubàṣu wọ èrò ó ń tẹ̀lé gàràgàrà ibo ló ti jáwá náà lókun lọ́rùn hmm, jayọlá dẹ́ẹ́dẹ́ mi àwọn bí ò bá jẹ́ bẹ́ẹ̀ hmm, nǹkan tí ń fi ojú rẹ rí lẹ́yìn ara rẹ ò kọ̀ ọ́. kí ló wí dábì lóhùn kí ló wí dábì lóhùn ṣé kí ni kí ló lanu kó gbé ọ̀rùn. ẹ ẹ fẹ́ gbin ká dáa fún yín bẹ́ẹ̀ ni mo sọ ká dán fún gbogbo yín ẹ̀yin ọmọ irú lásán lásán yìí kí lẹ fẹ́ ṣe ọlọ́run ó kọ́ yín láyé ọlọ́run ó hàn láká gbogbo yín mo jẹ́ òun fún Jayọ̀lá ṣòwò ọjọ́ ìsìn rẹ̀ ó dín kan lẹ́yìn ọjọ́ kọjọ́ tó o bá tún dáhùn lọ́nà ọjọ́ kọjọ́ tó o bá tún la inú rẹ yánmọ̀yánmọ́ lágbálẹ̀ rẹ̀ òun tó o bá dá orúkọ mi ilé ó ga jù ẹ lọ lọ́jọ́ náà ọjọ́ náà ojú ó àti bàbá rẹ̀ ńlẹ̀ yìí. lótìtọ́ àti lódodo kìnìún sọdẹ ológìní sọdẹ ah, ah. ta ni òòṣà ẹ̀ mọ̀ pé ẹran tí ológìní bá pa kí n tí ó fi láta lásán ni ìyí tí kìnìún bá pa ilẹ̀ ọ̀kùn ni bẹ́ẹ̀ ni èmi oníjogbo tìlú jogbo ẹranko burúkú ànìkàndájẹ èmi náà ju ògiri òòṣà ikú ń bọ̀ mọ́rin ọmọ òfúra ẹnì kan wà máa fọwọ́ padà mí lójú n wàá jẹ́ kí ó mọ̀ pé èyí mú wọn jábẹ́ lọ lónìí ni kò ní dọ̀la ẹ̀yẹ sọ́jà. kábíyèsí o kábíyèsí o. wá wo wá gbéra báyìí mo fẹ́ fojú kan jayé oòrùn tó yà ìkó tó wọ̀ bó jẹ́ kíkú ni bó jẹ́ yíyẹ mo fẹ́ fojú kan jayé láàfin mi ọ̀yà sí àfọyà sí àjà. ọba ń kí ọ̀rẹ́ mi tí ò wá sí nǹkan. bí ò bá sí nǹkan wọn ò ní mọ ọgbọ́n pàṣẹ kiri inú ìlú báyìí. baba ńkọ́. baba. ó ṣá ọmọ rẹ. àwọn ẹ̀ṣọ́ yín ò bá jayé ọ̀la ńlẹ̀ wọn bá jayé ọlá àwọn bí wọn ti jíṣẹ́ pé kábíyèsí ló ń fẹ́ fojú kan jayé ọlá mo mọ̀ pé yóò nídìí bí mo ti gbéra tí mò ń sáré bọ̀ nù. ẹ ẹ wo sẹ́rẹ̀ rí o bí tí ń jìjà rẹ o tó bá yá ẹ lè kábíyèsí orí adé ń bínú ọ̀nà dà. èmi ni wọ́n bá àmọ́ bí wọ́n ti jíṣẹ́ fún mi pé kábíyèsí ló ń fẹ́ fojú kan ọmọ mi mo mọ̀ pé yóò nídìí ìdí nù tèmi fi ń sáré bọ̀ n ò gbọ́dọ̀ gbóúnṣẹ́ yín kí n dúró kábíyèsí n ò mọ ohun tó ṣe àmọ́ mo mọ̀ pé yóò ṣáà ní ìdí pàtàkì tẹ̀ fi ní wọn ó pè. ọ mọ ohun tó ṣe ṣé kí wọ́n máa ṣàlàyé fún wọn. ẹ kì í ṣe pé ká ẹ ṣàlàyé àmọ́ tèmi ni pé n kò gbọ́dọ̀ ṣẹ̀yìn ni kò gbọ́dọ̀ fọ́ padà yín lójú. ẹ wo ìdọ̀bálẹ̀ mi rè. bí ìbá ṣe ti ìmùlẹ̀ rẹ ti ń bẹ láàrin èmi rẹ ẹ ṣeun. wọ́n jẹ́ kọ́mọ rẹ fa ọmọ rẹ létí kó má tó sanwó aṣọ orí rẹ sòrò bó bá dán o wọn jẹ ọmọ kò bá rẹ nǹkan tí ẹ gbọ́dọ̀ lọrú ẹ wò fúnra ara mi ni wọn jẹ ìyá fúnra mi ni wọn fìyà jẹ kábíyèsí ẹ forí jì mí ẹ fojú fo ẹbí mi rú ẹ gbà pé mi mọṣẹ. Dayọ̀lá wọ́n yàn yín ìwọ náà mú dúró de. mo wí fún ọ mo ní èmi rè ò tọrọ mọ kò mọ tà sí mi mọ kò sì mọ bà mí rè. n tó pè mí rẹ pọ̀ ni mo tètè wá pè ọ báyìí ká lè yanjú rẹ kíákíá. ẹ jọ mò ń gbọ́ kí n tó pa á pọ̀ o. wo wọn ní àtòkèrè lólójú jíjìn ti mẹkún sun àti pọwọ tí bá ń dun ni àkìtì bọnú aṣọ wò mí wò mo fún ọ ní ọjọ́ mẹ́ta kí o fi tú aya mi sílẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ àti wọ àti ó sábà bá rẹ bí bẹ́ẹ̀ kọ́ láláwo àti bàbá rẹ ó sá tó lọ sókè yóò wọlé lójijì ni bẹ́ẹ̀ ni mo sọ. ìgbà yìí bí wọ́n bá wá ní ẹran oníwò ni ó kàn nípa ìmọ̀ràn gbé rẹ̀ ni. ọ̀rọ̀ rẹ ti. olúwa mi. so ó fi dá ọ lójú ó jọ yí ọ pé eégún rẹ ò tún ṣẹlẹ̀ èmi jayọ la mo sọ bẹ́ẹ̀. irọ́ ló pa bẹ́ẹ̀ ni mo sọ. etí bàbá mi fi ju bàbá rẹ lọ gbà mí jayọ la kò sí tó ṣe. ọjọ́ ń bọ̀. lẹ́mi wo bọ́mọ bá kú lọ́wọ́ oníkọlà ajagun lọ́wọ́ ayé nu ni. kò sára kankan tó fi mi dá. bàbá yín dà ó sá o ó sá Ajíbóyè ó sá ìwọ ọmọ wa wo. èmi náà mọ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ mo ṣe ń sáré bọ̀. èyí ṣe tí ó yẹ kó rí bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀. ọmọ mi ń bẹ lákàtà rí láti bí ọrùn sígbà tá a wà yìí ó sì ní kí ló ṣẹlẹ̀. kí ni tó burú pé ọmọ Ajíbóyè ń bẹ lọ́dọ̀ òun ṣá ọ̀rẹ́ lèmi rẹ̀. kì í ṣe ọ̀nà tó yẹ kó gbàdé ẹ̀dẹ̀ rẹ ló gbàdébẹ̀ yìí. dákun ọ̀nà wo ni bá gbà wá. ó dáa ọba wa bá mi gẹ́gẹ́ bíi baálé ọkọ ìlú mo fẹ́ kọ́mọ rẹ máa gbọ́dọ̀ mi mo sì yọ̀ dá. mo pé wá gbọ́dọ̀ mi o ó ṣẹ̀mọ̀ ń dáṣẹ̀ rí àfún ni o. ìyẹn ọmọ olórí. bẹ́ẹ̀ ni ṣé o ti gbàgbé ni pé bá a ti bẹ́rù labọ́mọ àwọn tí wọ́n jọ ṣẹ̀ tí mo jọ kún ọ papọ̀ ọ̀dà ńgbà tí mo bá wá yọ̀dà ọmọ rẹ tó wálé kí lára àdúró sọ̀ ń pa mi wọn ò ní pé kà ní. ẹyin kò lè wọ o wá wo kọ́mọ rẹ wá ṣe nǹkan kan láàrin ìlú kémi wá wò ó pé n ò mọ iye tó tú ẹ̀rọ bẹ́ẹ̀ ọmọ nígbà tó mú. ó tó bẹ́ẹ̀ ó jẹ́ dọ́rú ẹ̀ láṣà jagunjagun ni mí bẹ́ẹ̀ ni. ẹ sọ ọmọ pé jagunjagun lèmi náà kí n tó rẹ̀ rùlú. bẹ́ẹ̀ ni yàwó rẹ sì ní ọ pẹ̀lú ṣùgbọ́n gbogbo gbogbo àkókò tó ń fi ń jagun ẹ̀yìn ló ń tẹ̀lé mi ẹ̀yìn lọ́mọ adìẹ tọ̀ yá ń tẹ̀lé mi lẹ́yìn lóògùn. ẹ̀yìn ló sá wù mí jọ ọjà mọ̀ wípé ayára bí àṣà ni mí mọ̀mọ̀ wá wò ó mọ̀mọ̀ kó yáwọ́ mọ̀mọ̀ kó yáwọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ ńgbà tó fi wá padà wá di baálẹ̀ yìí èèyàn kan ló gbé kòkò rẹ dé gbòròkó tó dohun ẹbọra àwa yìí la ní wọ ni ká fi ṣe báyìí. gbogbo àwọn tó wá bí kò sí gbòòrò tó fi wá dohun ẹbọra wọn ò gbọ́dọ̀ kìgìrì wọbẹ má. wo àjíwèé ọmọ tí ń bẹ lágbàlá mi nígbà tí wọ́n ṣẹ̀ mí tí wọ́n sì pọ̀ bí mo bá wá mú ọmọ tiẹ̀ tí mo fà lé ọ lọ́wọ́ gbogbo àwọn ọmọ yòókù tí ẹ jọ ṣèké láràlú ọ̀sán pa ni ṣé wọn ò ní pè mí ń kà. ẹsẹ̀ kan bẹ́ẹ̀ pé ọmọ olóyè rèé o ọ̀rá ìwọ máa lọ má ṣe rú ẹ̀ mọ́. egun ò lè wà kó gbọ́mọ bóde. ẹ̀yìn ó ṣàwò tí ò bá ṣe rù tí mo rù wọ́n sì wọnú léyìí ìràká ò ní rà mí ò sí. ajíbóyè má dàn wò bájá bá fi kánjú wọlé ẹkùn yóò fẹ̀jẹ̀ wò. àṣà tó wọlé gbòòrò mọ ẹdìyẹ ni kò sí ohun tó lówó ẹdìyẹ ó ṣe. ẹ̀ka rè mo tiẹ̀ gbà fún ọ torí pọ̀ kùnrin ni ẹ kó tiẹ̀ lè wọlé wá bá mi o èmi rèé o àṣà tí mo wọlé gbòòrò mọ́ di rẹ tó o mọ́ rẹ ń pọ̀ kẹ̀kẹ́ bàbá ìwọ ló yìnbọn kọ̀ọ̀kan yín òkun ọ̀la yìí ẹ má dá sí o ọ̀rẹ́ mi ni àjíbóyè mọ̀rẹ́lẹ́ ọ̀ ní pàdé fún mi ẹ fọ̀dọ̀ lẹ̀ èmi ẹ lánàá ọ̀ya ẹ̀yìn ọ̀sà n ò fẹ́ rí mi rẹ lẹ́ẹ̀dẹ̀ mi mọ́ bó bá yí mi lẹ́sẹ̀ n ó sì fi ra lẹ̀ ọ̀sà o ti wá kán rúru èmi ò mọ bó o ti gbẹ̀sán o sì mú o ti jẹ́. ẹ fọ́ ìrìn àjò mo retí èyí mà gan o ah ó mà ṣe o tí èyí bá ṣe kó wá bá mi lákàtà mi. ẹ ẹ wo o mo fẹ́ kí gbogbo yín lọ àyíká yìí ọ̀dọ̀wọ̀ yín gbogbo àwọn ìlú tèmi wọn jọ ń ṣe jàdí kọ̀ọ̀kan yín o èmi wọn lọ lọ́rọ̀ ọ̀rẹ́ lèmi rẹ̀ bó ti wà o kò sì sí ìdílé yìí ó fi mi ṣe àmọ́ ẹ̀ṣọ́ yìí ohunkóhun tó bá kọjá láyìíká yìí ẹ̀wọ̀n. ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ sẹ́ẹ̀rí ẹ mọ̀ jẹ́ ó ṣe yín káyìífì wípé mo pè yín pàdé pàjáwìrì sẹ́ẹ̀rí àwọn àgbà náà ló bọ̀ wọ́n ní bí ò bá nídìí ẹ̀sẹ̀ kan ìdéédéé sẹ́ àti wípé bí sísọ̀bìyàwó tó dégbò olúgọ̀ǹbẹ̀ là ń ké sí ìdí tí mo fi pe gbogbo yín èwo ni ti sòbíà e, yorùbá sọ pé jàpátápà àbá ìlàgbà sí tọ́ tí ó bá wà ní kun yóò wà ní kẹ̀lẹ̀bẹ̀ ibi tó bá ń lọ ni kò já mọ̀ èmi ló wí ó pò mo ti sọ ni ah, ìmọ̀ àfi tó bá nà ń bẹ̀. ẹni béèrè ọ̀rọ̀ ìfẹ̀dí rẹ̀ gbọ́ mi. àti wípé ibi mò ń lọ òdì ibi mò ń yá ló pọ̀ ṣe lórí ọ̀rọ̀ Jayéọlá àti bàbá rẹ̀ ó sá ìdí rèé mo fi pe gbogbo yín olórí ọ̀dọ́ ti pè mí ó ní kí n pe gbogbo àwọn ọ̀dọ́ tí ń bẹ gbèríko mi pátá kí n fi tó wọn létí wípé àkókò ti tó báyìí láti mú Mósè àti bàbá rẹ̀ kí wọ́n dẹ́kun ìwà ìbàjẹ́ nínú ìlú ìdí tí mo fi wá pe gbogbo yín pátápátá o. yóò dáa fún ọgbà tó ọ̀rọ̀ ló sọ o amóṣáwọ̀ ẹ̀yin ọ̀dọ́ bá a bá pa àgbọ̀n ká mú ìwé báyìí ká fi tilẹ̀ bàbá làgbọ̀n yìí kò ní ní káṣá ẹgbẹ́ náà ẹ̀yin ọ̀rẹ́ mi gàrígàrí ó ń sá àti ọmọ rẹ̀ ó ń pọ̀jù ń lu yìí o á dáa kẹ́yìn ọ̀dọ́ ká wá wọ̀rọ̀ kan fi ṣàdá àbí kí lẹ ní mo wí. wo wo wo aláìbọmọlẹ́rù ká má lè lọ bó bá ti rí ni ó wí. ẹ̀rí àkókò tí wàá tó báyìí tá a wà mú wọn inú mi sì ti dùn sí ọ̀rọ̀ tí wọ kọ̀ǹgúèrè sọ kọ̀ǹgúèrè ẹja wa máa lọ báyìí tó bá tọjọ́ ọjọ́rọ̀ ìwà gbogbo yín ní tá a ṣe lórí ọ̀rọ̀ yìí ìwà fi tó ilé tí mo lọ́jọ́rọ̀. lóògbé ọpẹ wọn. ẹ̀gbọ́n tí wọn ló ṣẹlẹ̀ àbí bó ti rí kó rú ní baba. olúwa mi mo ti súnmọ́ tòsí o. ẹ kò burú bẹ́ẹ̀ bá ń bọ̀ èmi náà lẹ́ẹ̀dì wá bá. ṣé ọ̀rọ̀ pé okun àjàwẹ̀yìn ní mẹ́sàn-án wù mí ogun ojoojúmọ́ ní múlẹ̀ gbọ́n sùn yìí bàbá o. ẹ gbéra báyìí èyí tó bá fẹ́ rójú sí ìyá rẹ̀ nù mí. àbí ìyí tí ò fẹ́ dẹni àkọlẹ̀bò kílẹ̀ ò tó ṣú ìyí tí ò fẹ́ kí n fi òun jóògùn àpàpàdodo bí ẹ ti ń bọ̀ n ò gbọ́dọ̀ rí èmi lẹ́nu ẹnikẹ́ni nínú wọn ó yá ẹgbọ́n àbẹ̀bẹ̀. kò. dání mọ́ ọmọ àlè òfin gbogbo yín ò ṣètà tó bí yín. àpagbé. ó bẹ́ mọ̀ lẹ́sẹ̀ o. ẹni ogún pa àpagbé. ogún ọmọ ogún màyọ̀dá o. ẹni ogún pa àpagbé àpagbé. ogun mayọ̀dá o. ẹni ogun pa àpagbé. ó mayọ̀dá o. ẹni ogun pa àpagbé. àní ogun mayọ̀dá o. ẹni ogun pa àpagbé. ó bẹ́ lórí. ẹni ogun pa àpagbé. ó bẹ́ mọ lẹ́sẹ̀ o. ẹni ogun pa àpagbé. ogun ọmọ lápá. ogun mayọ̀dá o. ẹni ogun pa àpagbé. ogun mayọ̀dá o. ẹni ogun pa àpagbé. ó mayọ̀dá o. ẹni ogun pa àpagbé. àní ogun mayọ̀dá o. ẹni ogun pa àpagbé àpagbé. ó bẹ́ mọ̀ lórí. ẹni ogún pa àpagbé. ó bẹ́ mọ̀ lẹ́sẹ̀ o. ẹni ogún pa àpagbé. ògo mọ̀ lápá o. ogún màyọ̀dá o. ẹni ogún pa àpagbé. ogún màyọ̀dá o. ẹni ogún pa àpagbé. ó màyọ̀dá o. ẹni ogún pa àpagbé. àní ogún màyọ̀dá o. ẹni ogún pa àpagbé. ó bẹ́ mọ̀ lórí. ẹni ogún pa àpagbé. ó bẹ́ mọ̀ lẹ́sẹ̀ o ògùn ọmọ lápá ogun mayọ̀dá o ẹni ogun pa àpagbé ogun mayọ̀dá o ẹni ogun pa àpagbé ó mayọ̀dá o ẹni ogun pa àpagbé àní ogun mayọ̀dá o ẹni ogun pa àpagbé ó bẹ́ mọ lórí ẹni ogun pa àpagbé ó bẹ́ mọ lẹ́sẹ̀ o ẹni ogun pa àpagbé ògùn ọmọ lápá ogun mayọ̀dá o ẹni ogun pa àpagbé ogun mayọ̀dá o ẹni ogun pa àpagbé ó mayọ̀dá o. bàbá níta wá rí yín sí àti wá yín lérí ọ̀rọ̀ ọ̀ṣà asọ́ngbà náà ẹni a máa lọ bójú tó o ló wá sọ ara rẹ̀ dẹ̀rù jẹ̀jẹ̀ ló sọ gbọ̀ngbọ̀n ní nǹkan lọ́rọ̀ òun ló bá dọ̀dọ̀ yín yìí o baálẹ̀ ni a wá rí yín pé kí la wàá ṣe sọ̀rọ̀ ọ̀ṣà níbi tó bá a dé yìí. awo baálẹ̀ ni a wí fún ọ pé kó o fi sùúrù tọ́ o òkun òrùrù káwà rúru o kò sí wàhálà bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ náà ẹ̀yin olórí burúkú ìjòyè yìí náà lè fa ìgbésẹ̀ tí ó sáńgbé bẹ́ẹ̀ ni tí ọba wa jẹ́ bẹ́ẹ̀ ni ara làásìgbò tí ẹ dálẹ̀ sáàrin ìlú òun lójó kanrú wa ju gbogbo ẹ lọ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé níjọ́ tí Ṣàngó bá jà kò ní mojú àlà ẹ sọ fún baálẹ̀ pé wọ́n ṣeun o ẹ̀yin ọmọ awo oh, ẹnikẹ́ni tó bá béèrè mi wà ẹ sọ fún pé wò sílé. ojúgun ló yó tán tó fi kùn sẹ́yìn adéwá fún Ọ̀rúnmìlà bàbá ń ṣàwó lọ sí jùlù gìrì mi sí ọ̀tún rẹ̀ ayẹ̀ ní òsì rẹ̀ ayẹ̀ ní akìrí fẹ́ẹ́ mọ́lé èèyàn kì í fi yanrìn gbà lọ a kì í torí ẹlẹ̀ káyọ̀ bẹ́ẹ̀ a kì í dúró gòlòtò ká kí bàbá ẹni a kì í dúró gòlòtò ká kí èyí ẹni ìyá awórú awótù sọ́ré sọ́ré olèlè kò má gbà mí o sọ́ré ìwọ nìkan nìkan ṣáàlà lárùfín ẹ bọ́. arúgbó àrúyè. ọ̀làlà ńlá ti ẹ̀ gbogbo jù lómi. arúgbó àrúyè. ìbẹ̀yìn ìyá mi ò ṣòro ń ga o. arúgbó àrúyè. àgégégé kìíní mo gbé gbé pa lọ́lọ́. àrúyè. ìbẹ̀yìn ìyá mi ò ṣòro ọmọ pàtàkì tí eléèmọ̀. ẹ pàmò rẹ̀. ká tó gbọ́ kú ọmọ awọ ọ̀nà àjíyó. Grazie. ní kọ́ lọ́nà mọ́ yẹn nà wọ́n láwọn ò kópa ní sọ́dọ̀ ọ̀rọ̀ dà wọ́n lẹ́yìn ẹlẹ́yẹ yé ẹ̀yìn ẹlẹ́yẹ jọ ẹyẹ mèrè ẹ dákun ẹ dábọ̀ ẹ fi èdè nú ẹ fi èdè kùn ẹ fi èdè gbogbo ara wọ́n ní èmèrè o ó ní òó wọ́n ní sọ tiẹ̀ máa yọ ọmọ tí ìyá rẹ̀ bí ó lóun mọ̀ ọ́n wọ́n ní kó sọ kó wọ́n gbọ́ wọ́n ní ìyá wọn bí asán ìyá wọn bí àìsàn ìyá wọn bí oṣó ìyá wọn bí àjẹ́ wọn lẹ mọ gbé. ẹ bo èyí oúnjẹ tiwa ni kí ni wàhálà àti ilé ganan oúnjẹ tiwa lé léyìí ó sì jọra káwa jẹ. iṣẹ́ ti gbàgbé ti ń bẹ láàrin èmi yín ni ikú wa àjọkú ni àwẹ̀ wa àjọgbà ẹ fẹ́ fẹ́lẹ́ bọ̀. wíwà láyé rẹ ò jẹ́ kankan sí wa bóyá lo mọ̀ pé o ti di aṣọ àgbàmọ́lẹ̀ àwọn àgbà sì ti kọ̀yìn sí ọ bẹ́ẹ̀ ni wọ́n wí fún ọ. ẹ wo ẹ má kọ̀yìn sí mi o ojú ni kẹ́ ẹ kọ sí mi o ṣé ń gbọ́ torí àpáàdì tó bá dojúlé ògiri kiri ní í ṣe tí yín mò ń ṣe lọ́jọ́ gbogbo ẹ̀yin ni mo sì gbójúlé àmọ́ ẹ sá fi ẹbọ yìí sílẹ̀ ẹ jẹ́ kẹ́lẹ́bọ wá gbẹbọ ẹ̀ ń bẹ̀ o torí ẹbọ ní pa ẹlẹ́bọ àṣàṣì ní pa lásàṣì bókìtì ọ̀gán bá jìn orí ara ẹ̀ ní jìn ẹ̀fẹ̀ bọ́ọ̀lẹ̀ máa bá ti yín lọ. mo gbẹ́ni ọlọ́wọ́ ìgbógun ìfẹ́ ni gbogbo oríkì tó ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀bọ lọ èyí kò burú ẹ̀ máa lọ ibi ẹ̀rí ẹgbà ẹ̀yìn lẹ́mọ̀ èmi ń jọ jẹ lórí eréwé ajọ́dáṣọ eléwé èrèbora ni ọwọ́ adi lónìí ẹlẹ́ẹ̀kọ̀yìn sí mi èyí kò burú ti yín lẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ tọ́lọ́ ẹ̀ máa lọ ẹ̀yin nìkan kí mo gbójúlé lẹ́yìn bá lẹ́ẹ̀ ṣe mọ́ àwọn èmèrè ńkọ́ èmèrè tí ṣẹgbẹ́ àjẹ́ ní gbogbo ọ̀nà gbogbo ń tàjẹ́ bá ní èmèrè oko ẹ mọ tẹ́ ń gbé tí tẹ́ tẹ́ tẹ́ ń gbé ẹ bá ti ń lọ ẹfẹ̀ mi náà lẹ̀ fúnra mi. ilẹ̀ mo pè é ilẹ̀ mo pè é ilẹ̀ mo pè é. tó yeye ọmọ yìí pọ̀ ìjẹ́ o bẹ́ẹ̀ ni ọyá gbóhùn mi ká ẹ jẹ́ mi ní tẹ̀jẹ̀ tẹ̀jọ́ bẹ́ẹ̀ ni ẹ wá dá mi lóhùn gbogbo tí mo bá fẹ́ kẹ́ ẹ ṣe fún mi torí àkéké ló wọn má torí tèméké àjà ló ní wọn má torí mi jà ọkọ tuntun tuntun ló ní wọn má fọ̀rọ̀ kọ́rọ̀ kan lọ́rùn o tó gbẹmí gbígbé báyìí ní ṣàwọn olóde ẹ̀gbá lùmírìrù awo òde ìjẹ̀ṣà olúborí làwọn òde ìlú ọ̀pá ayẹyẹ méjì làwọn òde ìbàdàn nípa fi ṣoṣo ọwọ́ àfikàwó kùrùkẹrẹ àsúfẹ́ bàtà ìlú mọ̀bádé màkàṣà jẹ́ èèyàn ifá fún kúkú ndùkú tí ìṣọ́ ọlọ́jà aṣú ohun rùkẹ̀rẹ̀ tí ìṣọ́ ọmọ bíbí olókun sẹ̀mí adé wọ́n ní bọ́ yẹ rùkẹ̀rẹ̀ tán tó dẹ̀ rùkẹ̀rẹ̀ lọ́rùn rùkẹ̀rẹ̀ adẹ́ni àgbéjọ́ rùkẹ̀rẹ̀ adẹ́ni àgbàyẹ̀wò ìṣẹ́ mi dàgbéjọ́ lónìí o ẹ̀yin ayé o ẹ̀yin ayé o. ó ṣá o kó o po gèrè jù bẹ́ẹ̀ lọ àwọn ò ní dẹ́ lóhùn. àlọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ àṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà ni kọ́ ni mo gbójúlé ẹ̀yin laṣọ ọ̀dàbúrà mi tí mò ń dàbúrà. ó ṣá o ó ti mọ yàrá rẹ lónìí o a ò sí lẹ́yìn rẹ mọ́. ẹ ẹ ọmọ yàrá mi o mo gbójúlé yín ẹ̀yin mo fẹ̀mí tẹ́ o ẹ̀yin náà sì ni mo lágbọ̀kànlé mi gbogbo ohun tí mo bá fẹ́ ni kẹ́ ẹ ṣe fún mi o àánú ojú èjì afọ́n kátó bojú o iberu ejò èjì àtẹjò mọ́lẹ̀ ṣàánú mi ni o. a ṣe ìbọn mọ ọmọye ti rìn a ẹ lọ ni èé ṣe. àgbàdo àgbàdo rìn òwò àgbàkágbà ò má tún mí ìdá ẹ̀yin àjẹ́lẹ̀ padà lẹ́yìn mi èmèrè náà lẹ́ẹ̀ padà lẹ́yìn mi èmi náà wá di dòdò wọ́n fọ̀rọ̀ gbogbo ṣàpamọ́ra. ó ṣá o ti bínú lanu wo. èṣù náà ló àwọn mo sì pé ọgbẹ ọwọ jẹ pé mi. mo mọ mọ gbọdọ lọ mo ti rí ni mo ní fún bàbá sí ọ. gbogbo oúnjẹ rẹ wá fún ọ ni. ọfẹ tọ mi bọ ṣé irú tẹbẹtẹbẹ tó wà gbé wa ni ṣoṣooṣo jẹ mi orí tí mo gbé wá bó ti tó ni. ètò olúwa yóò mọ kẹ̀kẹ́. Eh, ọmọ àgbàdo kan ẹ̀tọ́ tó yẹ kí ṣe yéde ìgbẹ́bà gbẹ́nu nàbà ní ìtújú àgbò ìṣòro kan ṣẹlẹ̀ sí ọ̀nà wọn. bóun ti ń wò mí onísùúrù ni mí n èé bínú n èé sì bá yàn jà bí èé bá ṣe pé ẹni ọba tọ́ mi èmi èé bẹ́ẹ̀ nìkẹ́ni. gbogbo tó ṣẹlẹ̀ wọ́n ti rí àwọn ayé ti bí mi sọ ah, ah, àwọn àti ti padà lẹ́yìn rẹ̀ kíni kíni àwọn ti pa kíni kíni kíni kíni ẹ jẹ kí. láàlú orí mi orí mi lódodo èsì láàlú ògiri òkò tọ́tọ́tọ́ kìbí. alakoma bá alamulamu bàbá. oye ètò òfin pàmí kúrè o. ọ̀fẹ́ bàbá kò jọba ń bá mú. o tún kìbí o. ẹlẹ́kùn sunkún náà róye. èmi ló ń pè. òbó ní mímí mi ó ní dẹ́rù òbó ní mímí. ó sábà kì í pa bá kì í pa. onímímí fi mú mi láàróye fi gbogbo ara mi kó kan kó kan. ètò òfin ètò òfin nìyẹn mo rí ọ mo ti rí bí. àjẹ́ ń bínú oṣó ń bínú nínú mi bínú kí n mo ṣe kí lẹ́sìn dákun kí lọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ ń bẹ ṣe tí mo bá béèrè lọ́wọ́ sóṣè fèmí fún mi níjọ́ mẹ́ta kiri ńdọdọ àwọn ẹbí gbogbo àwọn ẹlẹbọ ológun pátá náà wọn dọdọ wọn jẹ ká mọ̀ pé ah, ah, ah, ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ọsà ọsà ti mọ wọwẹ lójú ó sì ti bá gbàjẹ ọmọ èṣù jẹun. èṣù láàlú ara tá à ń àjọṣe wa ò ní bàjẹ́ ewo bẹ́ẹ̀ náà bá sì ti ń kóyàn rẹ ni wọ́n máa fi wé. ẹ̀yin ẹlẹgbẹ́ mi o àmọ́ ohun tó dé tí èṣù láàlú tó fi pè wá sí ìpàdé pàjáwìrì báyìí nkùn náà ló pè pàdé á dòde náà ni. a ṣe sùúrù fún un tọrọ ń tààrí àti ilé ìbínú sí i. ó dà náà èṣù láàlú mo jẹ́rìí rẹ. ẹyin ẹyin ìyá tí àìlè ní mọ̀ọ́dá lágara. àbínú. ẹ rí ká tó ṣe tán ká tó ṣe tí mo fẹ́ mi èṣù náà ni wọ́n pẹ́ borí ta bẹ́ẹ̀ni. èṣù láàlú ògiri òkò ẹlẹ́kùn sunkún láàárọ̀ yèé ṣẹ̀jẹ̀ ọmọkùnrin yọ lọ́ọ̀kan àtàrí ẹ̀rí fíò fíò ṣé kà á sí èṣù láàlú tó fi pè nípàdé pàjáwìrì báyìí. lórí ọ̀rọ̀ ó mo mọ̀ bá wá o òun sá ẹ̀yìn ìyá ti kọ ìṣó sí òsì. ó ti faṣọ ọ̀bọ̀ bora ó sì ti jẹ epo ọ̀bọ̀ àwọn ayé sì ti kẹ̀yìn sí i. ayé ti kẹ̀yìn sí i. ó sì mọ̀ pé eh, ẹ̀yin ìyá yìí dé epo ọ̀bọ̀ ọ̀bọ̀ ìṣó oúnjẹ àjẹ́. ẹ̀sùn láàlú ògiri oko ṣé ìwọ ọmọ pé àwọn aráàlú akẹsàn wọn ti fi ọsà ṣọpọ sórí òrùlé àwọn àyà ó sì ti di dandan kó wọ́n rí jẹlẹyẹ. jẹbùrẹ jẹbùrẹ àwọn olùbẹbẹ ẹ ẹ dákun jẹbùrẹ ni olórí ọ̀nà àbáyọ ni. tẹ́ẹ̀fì ní kọ́yìn sí mọ́ tẹ́ẹ̀fì kọjú sóńsà. èṣù láàlú ògiri òkò nǹkan ètùtù ò lè bí ó ṣá bá ti lè fún wọn lálágbóyún mẹ́sàn mẹ́sàn péré mẹ́sàn péré. bẹ́ẹ̀ni ah! wá gbọ́ o èṣù láàlú ògiri òkò tó bá wá kọ̀. tó bá wá kọ̀ tí ò di aláboyún mẹ́sàn ah! kí ni ó ṣẹlẹ̀. tí ò fún wọn ní aláboyún mẹ́sàn àfi kó fẹ̀mí ara rẹ̀ lílẹ̀. Eh! ó sọ fẹ̀mí ara rẹ̀. bẹ́ẹ̀ni ẹ̀yin ẹlẹgbẹ́ mi ọmọ tẹ́tẹ́. ẹ̀yin ọkọ̀ sọ ọkọ̀ àjẹ́ ọkọ̀ lẹ́bọ̀ lóògùn ẹ̀lẹ́ o ẹ dákun lórí ọ̀rọ̀ ọ̀sán mo fẹ́ kí ó sá kékulé ọmọ kébi ètò ẹ̀yìn ó kébi ẹyẹ kọ́mọ èèyàn máa fọ bí èèyàn kọ́mọ àdùn kọ́mọ àdùn gbogbo gidi elégbèdè ẹ̀ bá fọ́ọ̀kàn báyìí gbogbo nìkan máa dùn ẹ̀ ẹ̀ dàpọ̀ o. èṣù láàlú ó sá lọ́fà ó fojú rẹ́nà àwẹ̀ mèrè a sì kọ̀yìn sí. ẹ ẹ ó sọ̀rọ̀ pé bí ọmọ kékeré bá mú àlámù tó bá jẹ́ ń tutù ó lè kó wárápá ni ìbá ti jẹ́ ẹ dá. èṣù láàlú ògiri òkú ọlọ́bàtà ni mọ́dọ̀ sàn ọlọ́bàbọ̀mọ́ ni mọ́mọ́ yan ọlá ló sá ọ̀nà àbáyọ rèé. kí lọ̀nà àbáyọ o. tí ó sábà ti lè gbé ìpèsè tí àwọn ará ìlú Akẹ̀sán gbé lọ́jọ́ kìíní àná ló bá tán. sọ́dọ̀ àbáyọ nù. àmọ́ o ọ̀sán gangan ló gbẹ́dọ̀ gbé ìpèsè náà. bẹ́ẹ̀ ni. Ah! ọ̀sán gangan yóò bá mákin lọ́gbọ́dọ̀ gbé ìpèsè. orí dandan èṣù láàlú ah, mo ti dé ìpẹ́ ó sì ní dúró dè ọ́ mo ti wà ní ìpẹ́. iṣẹ́ rẹ náà mo ń bá kiri owó rẹ ni mò ń gbà mò ń ṣe iṣẹ́ ìṣe ìjẹun owó ṣe báyà ṣe nígbà tó dọ́dọ̀ àwọn èmi mo ṣàlàyé fún abíyá ẹni yẹ̀yàn àmẹ́ni ẹ̀dá kan ẹ̀wò ń ṣe dábàá pè mí wọ́n ní ẹbọ tí àwọn awo máa ń fáwọn nígbà wọn níjọ́ wọn táwọn awo ti rú ẹ bọ̀ nípa bùsẹ̀ bùsẹ̀ bùsẹ̀ o. ojú bẹ́ẹ̀ lọ eh. ò lè ń wòrù ń wòrù pátákátá kẹ́tẹ́ kẹ́tẹ́ mo bá dọ́dọ̀ àwọn ìyá mi ọ̀gbà kí alàkẹ́ alágògó dẹ àwọn afẹ́ni fún mi lẹ́dí ẹ̀sìn tí ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀tẹ̀ gbẹ̀gbẹ̀ ló bẹ́ gíjà sínú yàrá mo ní mo fi ròyọ́ yọ mo fi ròyọ́ yọ yorùbá ìlàjà fi yọ lówó ẹ̀ ẹ̀yìn mo ní ọ̀rọ̀ ọ̀hún mo mọ̀ bá wà. haúsá ni wọ́n nìkan kékeré ni kódà wọ́n ní ẹbọ kékeré báyìí lọ́wọ́ kékeré. ni wọ́n ní wọ́n rú lẹ́bọ̀. àwọn ẹ̀yà àbí aláboyún ló fi rúbọ. aláboyún. mélòó. mẹ́sàn-án péré náà. mẹ́sàn-án. gbogbo ìlú ni kí wọ́n wá parun ẹ̀gbọ́n náà bó ni kí n bóòdù àwọn ilé ìtì ẹ̀ ṣe máa béèrè ní téèyàn ò lè rí báyìí kí n wá láboyún mẹ́sàn-án ṣáwọn lóyún mọ́ ni àbí bó ni n ò lè rí o. Ah, àgbà náà fẹ̀mí rẹ di. ẹ̀mí mi báwo. ọmọ ìgbé onígbèsè tí ọba gbé ẹ̀mí ẹ̀mí ni ọgbà ṣàǹdè ó ṣàǹdè ńlẹ̀ ìbíbẹ́wúrẹ́ bá bímọ lóòjọ́ àdìdé bágùtàn bímọ lóòjọ́ àdìdé adìẹ òkòkò ọlọ́mọ púpọ̀ lẹ́yìn ọba bímọ lóòjọ́ àdìdé ọmọ ṣe o. ara wíyá ní í ṣe gbági okùn ara gbèmí gbàgbé dìde ǹdẹ. Èdùmàrè mú òtún àṣẹ o bẹ́ẹ̀ rí èmi náà tí mo délé ikú tí kò ọkùnrin mo débi tó le mo sì mójú. bókun ẹ̀mí bá tiẹ̀ yí bí ìpẹ̀tì nígbà wo náà ni ò ní já ọwọ́ ayé mi pé adániwáyé nìkan ló mọ nta wálé ayé wá ṣe gbogbo èrò tí sì ń rú lọ́kàn wá galẹ̀ Ẹ̀dùmàrè nìkan ló mọ ibi tó lè padà já sí. Si ọba wọ̀ba tó láyé àní bàbá ṣáájú ọ̀hún ó sì wú a ní kí màjèṣí ó fi kú sàárẹ̀ àgbà ọmọ ṣe o dájúdájú ikú ní fọ́ ọgbọ̀n alágbára. bá a ti rí inú o. gbogbo mo lè gòkè mo lè sọ èmi ni àwa ní elédùà ní jẹ́ èmi ni mo sì wí fún sáńjọ́ kìíní àná kókó rọra sí i alágẹmọ tó ń yọrì ikú pábèlè tà sí ọ̀pọ̀rọ̀ tí ń jọra rẹ̀ mọ́lẹ̀ ó tàbí ò tán èmi ni èmi mọ̀ ń bẹ́ ń bẹ́ lágbára mo lóògùn sọ̀tàn eléyìí ọ̀wà jẹ́kọ̀ọ́ gbogbo mùtúmùwà àti ẹ̀yìn ìlúmọ̀yè bẹ́ẹ̀ ni ìjà máa ṣe dáadáa nítorí òní kọ́ ìlú ọ̀hún mbòrè ṣá ẹ̀yìn ẹ̀yìn ìlúmọ̀yè ẹ wà fiṣẹ́ mi jẹ́ fún baálé ẹni mi oníjogbo tìlú jogbo mo pa láṣẹ ni mi ò dá lábàá ẹni mo ní kó fà á bọ̀ ojú òbúrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ mo ò fẹ́ kó dáa ọmọ ó sáláàmù bẹ́ẹ̀ sì ni wọ́n fẹ́ kó yọ àwọn ẹbí rẹ̀ lẹ́nu àmọ́ àṣẹ mi rèé o láti wákàtí lọ oyè ó sàrùn kò túbọ̀ jọ ṣiṣẹ́ ìdílé wọn mọ́. ilé nǹkan kẹ wá fún balẹ̀ yìí gbogbo àwọn ẹ̀ṣọ́ tí wọ́n kó kiri ìyẹn ó sátọ́ fi jọ ń dàbí ẹni mo ní kọ́ máa pa wọn láti wákàtí lọ àwọn ẹ̀ṣọ́ sá mo ti di ẹ̀ṣọ́ lù nílùú àkẹ́sọ́ lọ́hùn. kábíyèsí o kábíyèsí o ẹ̀yin ẹ̀yin olóyè akẹ́sì yóò dáa ọ̀rọ̀ bàbá ti sọ wọn sẹ́ẹ́dígbọ̀n ṣe wíwù bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ orí ẹ̀ṣẹ̀ wọn ṣe dáa fún yín.